Nígbà kan rí tí mo jẹ́ ọmọ ọdún mẹ́fà, mo rí ìrírí àwòrán ńlá kan nínú ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìtàn Òtítọ́ Ayé nípa Aginjù Àtijọ́. Àwòrán yìí sì jẹ́ ti ejò ńlá tí ó fẹ́ gbé ẹranko mì, ẹ̀dà àwòrán náà sì rèé. Nínú ìwé yìí, a kọ́ wípé ejò ńlá ní ń gbé àwọn ẹranko mìíràn mì ní odidi láì run wọn. Lẹ́yìn èyí, wọn kò lè kúrò ní ibi tí wọ́n wà, wọn yóò sùn ní ibẹ̀ fún oṣù mẹ́fà títí oúnjẹ náà fi kẹ̀ nínú wọn. Mo sì ronú jinlẹ̀ gan-an nípa ìrírí aginjù náà. Lẹ́yìn àwọn iṣẹ́ díẹ̀ pẹ̀lú gègé aláwọ̀, mo sì ṣe àṣeyọrí nípa yíya àwòrán mi àkọ́kọ́. Àwòrán mi àkọ́kọ́ ó sì fojú jọ èyí. Mo fi àwòrán iṣẹ́ ọwọ́ mi yìí han àwọn àgbà mo sì bi wọ́n bóyá ó bà wọ́n lẹ́rù. Ṣùgbọ́n wọ́n dá mi lóhùn pé ìbẹ̀rù kẹ̀! Èé ṣe tí fìlà ṣe máa bààyàn lẹ́rù. Àwòrán tí mo yà kì í dẹ̀ ń ṣe kì í ṣe fìlà. Àwòrán ejò ni tó ń gbé erin mì. Ṣùgbọ́n nígbà tí òye rẹ̀ kò yé àwọn àgbà náà, mo sì ya òmíràn. Mo sì ya àwòrán inú ejò náà kí àwọn àgbà náà lè rí i dáadáa. Wọ́n ní láti máa ṣe àlàyé kan fún nǹkan fún wọn. Àwọn àwòrán mi kejì fojú jọ èyí. Àwọn àgbà sì dáhùn ní àsìkò yìí ní láti fún mi ní ìmọ̀ràn láti fi yíya àwòrán ejò yìí sí ẹ̀gbẹ́ kan bóyá láti inú tàbí ìta kí mo sì fi àkókò mi ṣe ẹ̀kọ́ láti mọ̀ nípa àgbáyé, ìtàn, ìṣirò àti gírámà. Ìdí rèé tí mo fi fi èyí tí kò bá ti jẹ́ iṣẹ́ ńlá kíkun àwòrán ní ọmọ ọdún mẹ́fà. Inú mi sì bàjẹ́ gidi gan nípa yíya àwòrán ìkíní àti ìkejì. Òye kì yé àgbàlagbà fúnra wọn àti pé Ó máa ń sú ọmọdé láti máa ṣe àlàyé nǹkan fún wọn ní gbogbo ìgbà àti láéláé. Nípa bẹ́ẹ̀, mo sì yan iṣẹ́ òmíràn láàyò. Mo kọ́ láti wa ọkọ̀ òfuurufú, mo sì ti fo orílẹ̀-èdè àgbáyé díẹ̀. Ó sì jẹ́ òtítọ́ pé ẹ̀kọ́ ìmọ̀ àgbáyé ti wúlò fún mi mo lè ṣe ìyàtọ̀ China àti Arizona nípa wíwò wọ́n. Tí èèyàn bá ṣìnà lóru, ìmọ̀ yìí sì jọjú. Nípa ìrìnàjò ayé yìí, mo ti bá ọ̀pọ̀lọpọ̀ tó tóbi pàdé pẹ̀lú àwọn jàǹkàn tí ọ̀rọ̀ àtúbọ̀tán kàn wọ́n. Mo sì ti gbé pẹ̀lú àwọn àgbà gan. Mo ti rí wọn gan láì fi nǹkan kan bò a sì ti fi ọwọ́ wẹ ọwọ́ àti pé kò yí ìpinnu mi pa kò yí ìpinnu mi pa wọ́n padà nípa wọn padà. Ní ìgbàkígbà tí mo bá bá ẹnìkan nínú wọn pàdé tí ó sì jẹ́ ẹni mímọ̀ sí mi gan, mo máa ń gbìyànjú láti fi àwòrán yíyà mi àkọ́kọ́ hàn tí mo tọ́jú. Mo sì máa ń gbìyànjú láti wò, láti wá bóyá ẹni yìí jẹ́ oní ìmọ̀ tòótọ́. Èyíkéyìí tí ó bá jẹ́ yálà ọkùnrin tàbí obìnrin, yóò gbọdọ̀ wí pé fìlà léleyìí. Èmi kò sì ní sọ̀rọ̀ nípa ejò ńlá, ńlá nì tàbí aginjù àtijọ́ náà tàbí òṣùpá, ṣùgbọ́n àti rẹ ara, ara mi sílẹ̀ sí ipò wọn. Mo sì máa bá a sọ́ nípa afárá, eré gọ́ọ̀fù àti òṣèlú àti okùn aṣọ mọ́rùn alákọ̀wé. Inú àwọn àgbà náà yóò sì dùn láti bá irú ọkùnrin ọlọ́gbọ́n yìí pàdé.